mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn orísun ẹ kú déédéé wòyí orúkọ mi ni ọláwùmí adébáyọ̀ lónìí a wà lóde láti gbé èròǹgbà àwọn èèyàn lórí ìjẹ́wọ́rò pé ilé ẹjọ́ jẹ́ ibi ìrètí ìkẹyìn fún àwọn mẹ̀kúnnù orí tẹlifíṣàn orísun la wà ẹ máa bá wa ká lọ. ilé ẹjọ́ ò jẹ́rètí fún kinní àwa mẹ̀kúnnù ò lè gbé kéèsì wa lọ ilé ẹjọ́ rí pé ká gbé sọ́dọ̀ ọlọ́run lọ nítorí pé bọ́ọ̀ bá lówó tó lè fún lọ́ọ̀yà lọ́ọ̀yà ò ní dá ẹ láre pọ̀ lówó tó lè fàdájọ́ kò lè dá láre àsúmì ní tọ́lọ́pàá bá mú yàn ń bá a bá débẹ̀ wọn ní kò sí wípé eh, kò sí pẹ̀ sanwó bẹ́ẹ̀lì bá ò bá ní ọ lọ mú hundred thousand wá mú eh, fifty thousand wá ò lè béèyàn láì ọ̀rọ̀ tẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹsẹ̀ lè dé máa lọ kán déédéé pé kan jù sínú mọ́tò tó o bá débẹ̀ ọmọ olówó nìkan òní wọn ló ló ló free ní nàìjíríà àwa mẹ̀kúnnù àfree kò sí ilé ẹjọ́ ṣé adájọ́ lọ́ọ́ lọ́ọ́ bá nìsí wípé bóyá nìkan yẹn jẹ tó ò ní hundred thousand di one million two million tó lè gbé fún tí wọ́n fi lè bẹ́ẹ̀ ṣẹjọ́ tí òun lọ fẹ́ lọ gbẹ́jọ́ fún ju pé kó gbẹ́jọ́ fọ́lọ́ lọ. ilé ẹjọ́ yẹ kó jẹ́ ibi tí èèyàn ti lè rí òtítọ́ gbà tí èèyàn bá ló máa fi owó lágbàyàn lójú ṣùgbọ́n gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ti rí lónìí ilé ẹjọ́ wa ó ti di ilé ẹjọ́ tó ń gbé ẹ̀bí fún aláre a rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń jìyà ìmọ̀ nípa àìsí ìdájọ́ òdodo àti àìsí ìwádìí tó péye nípa ohun tí ẹ̀sùn tí wọ́n bá fi kàn wọ́n a dẹ̀ rí pé mẹ̀kúnnù nìkan ni ó dàbí pé òfin wa ń fi ọwọ́ ọlá gbá lójú tàbí òfin wa ń mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti kówó ìlú ìjẹ ni wọ́n sì yan káàkiri níwájú òfin tí òfin ò sì lè mú wọn nítorí pé wọ́n lówó láti gba agbẹjọ́ àwọn agbẹjọ́rò tó àgbà gẹ́gẹ́ wo tá bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ agbẹjọ́ onídàájọ́ àgbà ní orílẹ̀-èdè nàìjíríà báyìí mo béèrè lọ́wọ́ èèyàn kan mo ń sọ fún èèyàn kan mo ní tẹ́ tí èèyàn kan bá jalè tàbí bóyá ó lọ jí nǹkan nílé onílé tán wá mú lọ sí wájú ilé ẹjọ́ tí wọ́n ní kí onídàájọ́ ọ̀nà gè kó dájọ́ fún kó wá sọ pé à olúwa mi ẹ má bínú mo gbàgbé pé kò yẹ kí n jalè torí pé olè jíjà ó wà nínú pé ẹni tó bá jalè òfin ò mú nínú òfin wa ṣùgbọ́n mo gbàgbé pé ó wà nínú òfin ni ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ṣé onídàájọ́ sọ pé kó máa lọlé ẹ̀ láì dálẹ́bi so èyí túmọ̀ sí pé òfin wa àwọn olówó tàbí àwọn tó wà nípò agbára òfin ò mú wọn àwọn tálákà nìkan tàbí àwọn aráàlú nìkan ni òfin ṣiṣẹ́ fún nítorí náà a nílò láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ òfin nàìjíríà particularly àwọn adájọ́ àti àwọn agbẹjọ́rò wa tí wọ́n ń pọn àwọn olè lẹ́yìn èmi mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti jalè gbé sọ pé bíbélì gan ò fọyẹ sí kéèyàn jalè so ẹni tó bá jalè ó yẹ kí ọwọ́ òfin kó mú ẹni bẹ́ẹ̀ nítorí náà a sì ń rò pé tí ètò gbógun ti bàbàjẹ́ bá ń kọ̀ntínú tó bá ń lọ síwájú báyìí bóyá òfin yóò ṣiṣẹ́ fún àwọn gbogbo ènìyàn àti tálákà àti olówó nílẹ̀ nàìjíríà. ilé ẹjọ́ ìjẹ̀bi ìrètí ìkẹyìn fún àwọn mẹ̀kúnnù nílẹ̀ nàìjíríà o nítorí pé ibẹ̀ láti lè rí ẹ̀tọ́ wa gbà ilé ẹjọ́ láti lè rí ẹ̀tọ́ wa gbà ni mẹ̀kúnnù ti lè rí ẹ̀tọ́ rẹ̀ gbà ní ìtúnṣe ìlú nàìjíríà yìí yàtọ̀ síbẹ̀ kò síbi kankan tí mẹ̀kúnnù ti lè rí ẹ̀tọ́ gbà bí kò ṣe ilé ẹjọ́ mo ní ìrètí pé ilé ẹjọ́ máa jẹ́ ìgbẹ̀yìn fún wa láti rí ẹ̀tọ́ wa gbà ní ìlú nàìjíríà. ilé ẹjọ́ nàìjíríà kì í ṣe bí ìrètí ìkẹyìn o torí bẹ́ẹ̀ torí kan mo sọ bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo gbogbo owó tó wà ní àpò àwọn adájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà owó yẹn ti pọ̀ jù ẹni tó kàn rí náà mú ẹni tí ilẹ̀ bá ń bá mọ́ ni ó lè ó lè ní gbogbo àwọn àwọn èèyàn tó tó tààrùpalẹ̀ lọ sábà owó tó wà ní àkáǹtì wọn tó bá jẹ́ pé afẹ́ ṣe dáa báyìí níṣẹ́ ló yẹ kí nàìjíríà ká sọ pé kí o kí àwọn àwọn òyìnbó wá kán wá ṣẹ́ẹ̀kì àpò owó tó wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn tó jó lórí wa tán bá ṣẹ́ẹ̀kì nǹkan tó wà lápò ẹnì tó jó lórí wa àṣírí á ẹni tílẹ̀ bá bá ń bá ló le o torí di èyí mo kàn tọrọ fún yín ni pé kò sí ìdájọ́ kankan tẹ̀lé rí ẹni tí ò bá ti lówó kò lè gbàdájọ́ nàìjíríà a kàn ń tanra wa ni yóò la fẹ́ tanra wa dà ṣé bó ṣe rí ninety sixty lélẹ̀ ṣé bó ṣe rí ní seventy lélẹ̀ gbogbo ẹ̀ bàjẹ́ láti eighty sókè adájọ́ ti ń gbowó lọ́ọ̀yà gbowó ọlọ́pàá gbowó ọlọ́pàá pàdé pọ̀ mọ́ lọ́ọ̀yà àrẹjọ́ náà tún pàdé pọ̀ mọ́ adájọ́ gbogbo wọn á jọ gba owó wọn á pín owó ẹjọ́ wo ló fẹ́ ní mú jáde láti ibẹ̀ yẹn ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ ibi tí ìlú yìí lọ sí àdúrà la nídìí o ìlú ti la náà o àdúrà gidi la nídìí tó lè gbà wá sílẹ̀ kì í ṣe bó ṣe rí nineteen sixty lélẹ̀ kì í ṣe bó ṣe rí nineteen seventy lélẹ̀ ẹjọ́ bá ti lówó lè ṣàṣeyọrí Nàìjíríà lẹ́ni o o bá ṣe kórè olóore lórí ghetto vision wá fún ẹ nípò torí de yìí ọ̀rọ̀ ìlú yìí nídìí àdúrà báyìí àdúrà ló lè gbà wá sílẹ̀ Ọlọ́run á pẹ̀lú wa